Praise the Lord. Hallelujah. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó mú wa rí Friday àkọ́kọ́ nínú oṣù keje fún wákàtí ọ̀nà àbáyọ ti oṣù yìí mo sì gbàdúrà pé bí ẹ ti ń darapọ̀ mọ́ wa ìyanu yín yóò tẹ̀ yín lọ́wọ́ bí ẹ ti ń wọlé sínú prógrámù náà màá fẹ́ kó máa ṣíà rẹ̀ kò dẹ̀ máa láìkì ó máa lọ́ọ̀fẹ́ ìwà láàyè ọlọ́run kò ní fayé rẹ sílẹ̀ ohun tí ọlọ́run fi ń jẹ ọlọ́run yóò fi gbé ọ níjà a fẹ́ lọ kọrin nínú ìwé orin ìrere ìjọ àpòsílẹ̀ ti Kristi. what sing in our hymn book. kí a tó lọ wo ọ̀rọ̀ Ọlọ́run. we a ó kọ orin eight hundred and twenty-four. sing hymn eight two four. okòólélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó lé mẹ́rin. hymn eight two four. nítorí èmi ni Olúwa èmi kò yí padà. Ọlọ́run tó mú Ísírẹ́lì là òkúnjá tí ó sì gbà wọ́n kúrò lóko ẹrú. ọlọ́run tọmọ ìsọ́lì tase esalago amara ni lọjẹ torí ọ̀rọ̀ rẹ̀ sọ. òkè ọ̀run. Ọlọ́run wa jẹ́ Ọlọ́run ọ̀kan náà lánàá. Our God is the same yesterday. Ọ̀kan náà lónìí. Same today ọ̀kan títí ayé àìní kankan. and same forevermore. ẹni tí kò yí padà. not. unchangeable changer. ẹni tí kò lè yí padà. ẹni tó ti wà kí ayé kó tó wà. he that was before the world existed. òun náà ni ọ̀nà àbáyọ. he is the way out. wákàtí rẹ̀ láwa yìí. and we are in his hour. ohun tó sọra rẹ̀ di ìṣòro nínú ayé rẹ̀. what is your problems? ohun tó ń wò bí ogun yẹn. what you are looking at as battles yóò wá ojútùú sí lónìí. he would give you solution. nítorí òun ni ọ̀nà àbáyọ. because he is the way out. ìwé ìrere johannu. the book of John. orí ìkẹrìnlá. chapter fourteen. ẹsẹ̀ ìkẹfà. chapter six. ó wí pé. it says. Jésù. Jesus. ó ní ọ̀nà. he is the way. òtítọ́. the truth. àti ìyè. and the life. Jésù. Jesus. ó ní ọ̀nà. he is the way. ó lọ̀nà àbáyọ. he is the way out. sí ìṣòro ìṣòro tó o ní. to every problem you are encountering. ó ní ọ̀nà àbáyọ. there is a way out. sí sí ìlàkọjá rẹ. to every of your challenges. ó ní ọ̀nà àbáyọ. there is a way out. sí ogun gbogbo. to every battle. nínú ìwé matthew. In the book of matthew. ìwé ìrere matthew. matthew. orí ìkejìdínlọ́gbọ̀n. chapter twenty-eight verse eighteen. verses eighteen. ó wí pé. he says. Jésù sì wá. and Jesus came. lẹ́yìn àjíǹde rẹ̀. after his resurrection. ó sọ lọ sọ́dọ̀ àwọn ọmọ ẹ̀. he went to the church. ó wí fún wọn yí pé. told them. gbogbo agbára lọ́wọ́ power sí ní ayé. the heavens and on earth. ó la fi fún mi. has been given unto me. agbára yẹn ò yí padà. that power has not changed. agbára yẹn ò bùkún. he has not failed. ó ní gbogbo agbára ń bẹ lọ́wọ́ rẹ̀. power belongs to him. ó ní olúwa àwọn olúwa. he is the lord of lords. ó ní ọba àwọn ọba. king of kings sọ tí ò lè ṣe. there is nothing he cannot do. nínú nínú ìwé ìrere Luke. in the book of orí ìkíní. chapter one. ẹsẹ̀ kẹtàdínlógójì. chapter one. ó wí pé nítorí kò sí ohun tí ọlọ́run kò lè ṣe. there is nothing God cannot do. ọ̀rọ̀ ayé rẹ ò ṣòro ṣe fún. your problem is not difficult for God. nítorí náà mo fẹ́ kó rí Jésù lónìí. I want you to see Jesus. bí ọ̀nà àbáyọ sí ìṣòro rẹ. as the way out. mo fẹ́ kó rí i. I want you to. Bí ọ̀nà àbáyọ sí ìdojúkọ rẹ. As a solution to your challenge. Àti wípé. And also. Owó ni ọ̀nà àbáyọ. Is the way out. Sí ìbínú ńlá. To the great world, Tí ń bọ̀ lórí ayé. That is coming upon the world. Jésù ni ọ̀nà àbáyọ. Jesus is the way out mo fẹ́ bá ẹ sọ̀rọ̀ lórí ọ̀nà àbáyọ. I want to speak on the way out. kúrò nínú ìbínú ńlá Ọlọ́run tí ń bọ̀ from the anger of the Lord that is coming. Ìbínú kan bọ̀ lórí ayé yìí. There is a great anger that is coming on this earth. Ọlọ́run ó bínú sí ẹlẹ́ṣẹ̀. The Lord will be angry on the sinners. Ọlọ́run yóò rájò ìbínú sórí ẹlẹ́ṣẹ̀. He would rain anger on sinners. A fẹ́ kà láti ìwé mímọ́. You want to read from the Bible? Jésù ni ọ̀nà àbáyọ kúrò nínú ìbínú yìí. Jesus is the way out from this anger. Ìwé ìrere Jòhánù orí kẹta. The gospel of John chapter three. Láti ẹsẹ̀ ìkẹrìnlá. From verse fourteen to eighteen through eighteen verse fourteen to eighteen. John three fourteen bí Mósè sì ti gbé èyí sókè ní aginjù. Uh-huh. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni a kò lè ṣe aláìgbé ọmọ ènìyàn sókè pẹ̀lú. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ a ti gbé Jésù sókè ní Calvary. Jesus has been lifted up in Calvary. Ó ti parí iṣẹ́ ìgbàlà ní Gọ́ngọ́tà. He has perfected the work of salvation. Ó ti parí iṣẹ́ ìgbàlà ayé. He has perfected the work of salvation of the world. Uh -huh ẹ kàwé. ẹni tí ó bá gbàgbọ́ kí ó má bàa ṣègbé. ẹnikẹ́ni ló pè é. whosoever. tó bá ní ìgbàgbọ́ nínú rẹ̀. that believe in him. tó bá ní ìgbàgbọ́ nínú kristi jésù. that believes in christ jesus. tó bá ní ìgbàgbọ́ nínú ọba ńlá yìí. that believes the great king. ẹni tó fi ìtẹ́ ògo sílẹ̀ láti wá kúkú arọ́pò. he that left his glorious throne. tó bá ní ìgbàgbọ́ nínú rẹ̀. if you have believe in it. àwọn náà ló lè bọ́ kúrò nínú ìbínú ńlá ọlọ́run tí ń bọ̀ sórí ayé. you deliver from the great anger of the Lord coming on the earth. ẹ kàwé màmá. proceed ma. ṣùgbọ́n kí ó lè ní ìyà ìnípẹ̀kún. kí wọ́n lè ní ìyà ìnípẹ̀kún. nítorí ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́. tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni. kí ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ má bàa ṣègbé. má bàa ṣègbé. ṣùgbọ́n kí ó lè ní ìyà ìnípẹ̀kún. ègbé wà níwájú ẹni tí ò ní Jésù. those that don't have Jesus will perish ègbé wà níwájú ẹni tí ò ní Jésù. there is destruction before those that don't have Jesus. Ọlọ́run ò lè dalẹ̀ ọ̀rọ̀ rẹ̀. the Lord cannot fail his words. àgbà Bíbélì ní gbogbo ayé rè. and this is the greatest word. Ẹ lẹ́yìn tí Jésù parí iṣẹ́ ìgbàlá ayé. When Jesus finished the redemption of the world. Ó ti ṣiṣẹ́ ìgbàlá ayé láṣẹ parí. He has perfected the redemption of the world. Five hundred and seventy years AD ní ọjọ́ bí Muhammad. Before Muhammad was given birth two five seven AD. Ọ̀rọ̀ Ọlọ́run tá a dẹ̀ gbélé òun náà lọ́wọ́ ó ṣàlàyé nípa rẹ̀. The word of God I was given to him, he spoke about it. Jésù ni ọ̀nà àbáyọ. Jesus is the way out. Sí ègbé níwájú ènìyàn. To have a destruction. Nítorí òun ni ọ̀nà. Because he is the way. Kò sí ẹnikẹ́ni lára wòlíì tàbí aṣáájú ẹlẹ́sìn tó lè pera ẹ̀ ní ọ̀nà. There is nobody among the leaders or religious leaders. Bó bá pera rẹ̀ ní ọ̀nà èké ni. He becomes himself the way. Jésù ni ọ̀nà. Jesus is the way. Àbáyọ sí gbogbo. Every problems. Jésù ní ọ̀nà. Is the way out. Àbáyọ sí gbogbo. Way out from every problem. Ẹnikẹ́ni tó bá gbà á gbọ́. Whoever believes in him. Kó má bàa ṣègbé. Should not perish. Kó lè ní ìyà ìnípa. But have eternal life. Yes nítorí ọlọ́run kò rán ọmọ rẹ̀ sí ayé láti dá aráyé lẹ́jọ́ ṣùgbọ́n kí a lè ti paṣẹ rẹ̀ gba aráyé là. a lè ti paṣẹ ọmọ rẹ̀ gba aráyé là. so the world can be redeemed through his son. èrèdí ni tí jésù fi yí pé ẹ kọ́kọ́ máa wá ìjọba ọlọ́run yìí. that is why Jesus said seek ye first the kingdom of God. àti òdodo rẹ̀. and its righteousness. gbogbo tó kù ti ń tán nínú ayé yẹn. and all the things. olóhùn ó fi kún fún ọ. I added unto you. yóò fà láàfin àkún. it will give you life. yóò fọmọ kún. it will give you children. yóò fowó kún fún. give you money. gbogbo àwọn tí ń tàn yẹn. all those things are the first. má jẹ́ ojú òun là kọ́kọ́ tó kọ́kọ́ máa wá. bó ṣe là tó ò ní ṣègbé. how you will be saved and not condemned. tó ò ní pín nínú ìparun tó wà níwájú yìí. that will not be a particular reaction. ó ní máa là kàkà. is what you should strive for. jésù ni ọ̀nà àbáyọ. Jesus is the way out. ẹsẹ̀ ìkejìdínlógún ẹni tí ó bá gbàgbọ́ ẹni tí ó bá gbàgbọ́ a kò ní í dá a lẹ́jọ́ kò sí ìdálẹ́jọ́ ikú níwájú ìparun níwájú ẹ̀hán ṣùgbọ́n a ti dá ẹni tí kò gbà gbọ́ lẹ́jọ́ náà nítorí tí kò gba ọmọ bí kíkọ́ ti ọlọ́run gbọ́. ẹgbẹ́ tí ọ̀rọ̀ ọlọ́run ni ló jẹ́ ẹni ẹni. what says people. gbogbo ọkàn tí ò tí ní jésù bí olúwa àti olùgbàlà. those oh, that don't have Jesus as the Lord and Saviour. gbogbo ẹ̀yẹ ọkàn tí ò tí gba jésù olùgbàlà. those oh, that have not accepted Jesus Christ. gbogbo ẹ̀yẹ ọkàn tí ò rí jésù bí olùgbàlà yín. those oh, that do not see Jesus as the Saviour of the world. ẹgbẹ́ ohun tí ẹ ṣe look at what the verse say. ó ní ẹni tó bá gbà á always in a kò ní dá lẹ́jọ́. if not because. ṣùgbọ́n a ti dá ẹni tí kò gbàgbọ́ lẹ́jọ́ náà he that does not believe in him is condemned already. nítorí tí kò gba orúkọ ọmọ bíbí kan ṣoṣo ti ọlọ́run gbọ́. because he had not believed in the name of the only begotten son of God. nítorí tí kò gba orúkọ gbogbo ẹ̀dá tí ò bá gbà á gbọ́. he that does not believe in him. ìdájọ́ ọlọ́run ìbínú ọlọ́run ti ń bẹ lórí wọn. there is anger and judgment of God. ẹ bá mi wo ẹsẹ̀ thirty six yẹn. thirty six verse ẹni tí ó bá gba ọmọ gbọ́. ẹni tí ó bá gba ọmọ gbọ́. ó ní ìyè àìnípa. ó ní ìyè tí kò ní pàkan. ẹni tí kò bá sì gba ọmọ gbọ́. ẹni tí kò bá gba ọmọ gbọ́. yóò rí ìyè. kò lè rí ìyè. olú ọlọ́run ń bẹ lórí rẹ̀. Ọ̀nà àbáyọ sí ìbínú láyìí náà ni mò ń sọ fún ọ. I'm telling you the way out of every. him? Kí ló tó fi ní ìgbàgbọ́ nínú rẹ̀? Why don't you believe in him? Ṣé àtàrí rẹ̀ tó gbàgbé ní Ọlọ́run dúró ni? Your head take the anger on the wrath of God. Kí ló tó fi ní ìgbàgbọ́ nínú rẹ̀? Why have you decided not to believe in him? Kí ló Ah. have you not followed him. àwọn ẹni àná dà wọ́n ti jẹ ayé wọ́n fa ayé lẹ̀ wọ́n ti lọ. where are those people we know yesterday they are no more today. àwọn ẹni ìjẹta dà wọ́n ti jẹ tiwọn wọ́n ti lọ. where are those of the yesterday they are no more. ǹjẹ́ wọn náà mọ àkókò àti ìgbà rẹ níwájú rẹ. do you know your time and your season. ó jí yóò tó gbé ilé ayé ṣe. you will give account of everything you. lẹ́yìn ayé yìí ìdájọ́ ló kù. after this it is judgment judgment. Àtàrí rẹ̀ ò gba ìbínú Ọlọ́run. Your head cannot withstand the wrath of God. Ìdí nìyí tí mo ṣe fi ọba ńlá lọ ẹ̀ lónìí. This is the reason why I'm showing you the great king. Bẹ́ẹ̀ o ní Jésù ní Olúwa àti Olùgbàlà rẹ̀. And you should have Jesus as your Lord and Saviour. Ó ní a ti dá ẹni tí kò gbàgbọ́ lọ́jọ́ náà. ṣùgbọ́n orí kíkún tó jẹ́ kó dàmà. but your high mindedness has not made you to realize. a fi Jésù náà ní àkókò yìí arákùnrin. we are giving you and showing Jesus to you at this time. nítorí òun ni ọ̀nà àbáyọ sí ìbínú náà Ọlọ́run ti mọ̀ lórí ayé. out of every troubles coming on the head. wá wo. look. gbogbo ẹnikẹ́ni tó bá ti ní whosoever has him. tí wọ́n tẹ̀lé. and follows him. tí wọ́n gbàgbọ́. and believes him. wọ́n ò ní pé nínú ìbànújẹ́ ńlá yìí. wọ́n share in the wọ́n ò ní pé nínú ìbànújẹ́ ńlá yìí. wọ́n share in this great sorrow. wọ́n ò ní pé nínú ìbínú ńlá ọlọ́run yìí. this great anger. ẹ bá mi wo ìwé tẹsalónìkà. Thessalonians. first Thessalonica chapter five. first Thessalonians chapter one verse five. verse two. ìwé tẹsalónìkà kìíní. chapter five verse two. chapter five verse two. nítorí pé ẹ̀yin fúnra yín mọ̀ dájúdájú pé. pé ọjọ́ olúwa ń bọ̀ wá gẹ́gẹ́ bí olè ní òru. yóò dé lákòókò tá a lérò. the lord will come when we are least expected. ọjọ́ olúwa ń bọ̀. the day of the lord is coming. dídé rẹ̀ ẹ̀ẹ̀mejì ni. his coming is of two times. gbọ́ mi dáadáa. listen. yóò wá kan ní ìdákọ́ńkọ́. he will come secretly bá mi wo chapter four ìwé tẹsalóníkà yẹn láti ẹsẹ̀ ìkẹrìndínlógún. chapter four ẹ̀yin ará kò sí nínú òkùnkùn. ẹ sì nínú òkùnkùn. tí ọjọ́ náà yóò fi dé bá yín bí olè. nítorí gbogbo yín ni ọmọ ìmọ́lẹ̀ àti ọmọ ọ̀sán àwa kì í ṣe ti. verse sixteen to seventeen dákun. chapter four. chapter four mo pè. first thessalonica chapter four verse sixteen nítorí olúwa tìkálára rẹ̀ yóò sọ̀kalẹ̀ láti ọ̀run wá tí òun ti ariwo pẹ̀lú ohùn olórí àwọn áńgẹ́lì àti pẹ̀lú ìpè ọlọ́run àwọn òkú nínú kristi ni yóò kọ́ jíǹde nígbà náà ni a ó sì pa àwa tí a wà láàyè tí ó kù lẹ́yìn sókè pẹ̀lú wọn sínú àwọn sánmà láti pàdé olúwa ní ojú ọ̀run bẹ́ẹ̀ ni àwa ó sì máa wà títí láé lọ́dọ̀ olúwa. and so shall we ever be with the Lord. dídé ìdákọ́ńkọ́ nìyẹn. that is the secret coming. fún àwọn tó ní for those that have Christ. yóò kó wọn yọ kúrò nínú ìbínú jẹ́. he will take them away from the hand. yóò kó wọn yọ kúrò nínú ìbínú tí ń bọ̀. he will take them away from the rot. a ti kó àwọn ìyẹn kúrò. he will take them away. nígbà tí olórí áńgẹ́lì yóò fún ìpè. in the end of the archangel will sound. àwọn tó bá ti kú yóò gbọ́ ìpè yẹn tó wà nínú jésù. those that are in Christ will hear the trumpet. nígbà tí ìpè kejì yóò dùn. when the second trumpet sound. gbogbo àwọn tó wà láàyè tó wà nínú. those are in him are still alive. a ó gbọ́ will hear the trumpet. ìwọ àyànfẹ́ o. be lord. ibi ń bẹ lọ́wọ́ rẹ tó lè mú kẹ́tì rẹ ó di sí. God is with you that will make your ears turn. tó lè mú kó jẹ́ alábàápín nínú ìbínú tí ń bọ̀ yìí. that will make you a partaker of the anger. nítorí ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn kò gbóná kò tutù lèmi olúwa yóò pàdánù. the Lord says I will spill out those that have never heard. nor cold. àyànfẹ́ mo fẹ́ kó kíyèsí ara rẹ lákòókò yìí. I want you to consider yourself today. ìwọ náà mọ̀ yìí pé Jésù ni ọ̀nà àbáyọ kúrò nínú ìbínú ńlá you know Jesus is the way out of this. ìwọ náà mọ̀ pé Jésù ni ọ̀ ọ̀nà àbáyọ kúrò nínú ìparun ayérayé. you know it's about uh, eternal destruction. kí ni àwọn tó lè sọ ẹ́ kò gbóná kò tutù. what can make you look warm. àyànfẹ́ mo fẹ́ kó o mú kúrò lọ́wọ́ rẹ. I want you to take it away for us. ìwọ tí o sì ní Jésù. you that you do not Jesus. ó tó lè mú ọ nínú ìbínú ayérayé yìí. I will take you away from this ó tó ìlọ́lá síbẹ̀ yìí. take away from eternal destruction. ó náà ní kó o ní Jésù nínú ayé rẹ. for you to have Jesus. tó o gba Jésù ní Olúwa tó lùgbàlà. accept him as your Lord and Saviour. bó o jáwọ́ rẹ̀ lÓlúwa tó lùgbàlà rẹ. confess him as your Lord and Saviour. kó o sì kọ̀ gbogbo ọ̀nà ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀. and forsake your sin. kó o kọ̀ gbogbo ọ̀nà ẹbí rẹ sílẹ̀. forsake your evil ways. kó o má bà tọmọnìkejì jẹ́ mọ́. do not destroy your with others. ẹ bá mi wo ìwé Saranaya. Zephaniah. orí kìíní. chapter one. ẹsẹ̀ kejì sí ẹsẹ̀ kẹta. Savanaya chapter 1 verse 2 to 3. Savanaya chapter 1 verse 2 to 3. Olúwa wí pé. Olúwa wí pé. Yóò mú gbogbo nǹkan kúrò lórí ilẹ̀ náà pátápátá. Gbogbo tí ń bẹ lórí ilẹ̀ gbogbo owó tó ń jí tó ń kó jọ gbogbo àìsàn aráàlú tó ń kó jẹ. The benefit of the masses you are acquiring to yourself. àwọn gómìnà kan ṣiṣẹ́ dáadáa. some governors are working very well. ọlọ́run mọ̀ tìyín lẹ́yìn. and the lord will continue to help you or sustain you. ọlọ́run ó sì tọ́jú ilé yín. and the lord will keep your home. ṣùgbọ́n gbogbo ẹ̀yin tí ò tọ́jú ìlú bó ti yẹ. but those are not taking care of the town or the state. gbogbo ọ̀nà wa ni ò ṣe é rí. Our roads are terrible. Àwọn orílẹ̀-èdè tí ò tó wa wọ́n ń gbádùn ọrọ̀ wọn. Those are not even up to us nations they are enjoying their wealth. Gbogbo ohun tó kójọ pátá tó ń kójọ yìí láyé. Everything you are gathering for yourself. Mo sọ̀fẹ́ kó o mọ̀ pé ó fi ilẹ̀ lọ́jọ́ kan. I want you to know you will leave it one day. Àti wípé ẹni tó ní ayé yóò run gbogbo ẹ̀ lọ́jọ́ kan. And he that owns the earth will destroy everything one day. Yes èmi ò mú ènìyàn àti ẹranko kúrò. èmi ò mú ẹyẹ ojú ọ̀run kúrò. àti ẹja inú òkun. inú ayé tó wà mọ́yá nìyẹn àti ohun ìdìgbòlù pẹ̀lú àwọn ènìyàn. ó ti tán torí àkókò ní ilé ayé tó wà mọ́yá nìyẹn. that is the world you've taken with. ohun gbogbo yóò kúrò nínú ayé yìí. everything will depart. ohun gbogbo yóò kúrò nínú rẹ̀. everything would depart from the heart. ìwé yẹn náà ni ẹ bá mi wẹsẹ̀ ìkẹrìnlá rẹ̀. check verse fourteen ọjọ́ ńlá olúwa kù sí dẹ̀dẹ̀. ọjọ́ ńlá olúwa kù sí dẹ̀dẹ̀. ó kù sí dẹ̀dẹ̀. ó sì yára kankan. ó yára kankan. àní òun ọjọ́ olúwa. alágbára ọkùnrin yóò sọkún kíkorò níbẹ̀. yes ọjọ́ náà ọjọ́ ìbínú ni. ọjọ́ ìbínú ni. ọjọ́ ìyọnu. ọjọ́ ìyọnu. àti ìpọ́njú. ọjọ́ ìpọ́njú. ọjọ́ òfò. ọjọ́ òfò. àti ìsọdahoro. ìsọdahoro. ọjọ́ òkùnkùn. ọjọ́ òkùnkùn. ọtí òkúdù. àti òkúdù. ọjọ́ òkùnkùn. ọjọ́ òkùnkùn. òkùnkùn biribiri ọjọ́ ìpè àti ìdágìrì sí ìlú olódiwọ̀n ni àti sísọ ibi gíga wọn ni. seventeen. èmi ó sì mú ìpọ́njú wá bá ènìyàn. bá ènìyàn. tí wọ́n ó máa rìn bí afọ́jú. wọ́n máa rìn bí afọ́jú nítorí wọ́n ti dẹ́ṣẹ̀ sí olúwa ẹ̀jẹ̀ wọn ni ó sì tù jáde bí èkú ẹ̀jẹ̀ wọn ni ó tù jáde bí èkú àti ẹran ara wọn bí ìgbẹ́ àti ẹran ara wọn bí ìgbẹ́ fàyà àwọn tàbí wúrà wọn kì yóò lè gbà wọ́n ní ẹjọ́ tuntun olúwa owó tó kọjá ò ní lè gbà ó everything you fẹ́ máa ṣùgbọ́n bí able to save you ilé tó kọjá ò ní lè gbà ó she should not be able to save you ọmọ tó bí ò ní lè gbà ó the children be able to save you ìgbàgbọ́ bàbá ò gbọ́ mọ́nà the faith of a father does not save the child. owó rẹ tó kọjá ò ní lè gbà ó the money you gather will not be able to save you nítorí ọlọ́run ò lè dá literally ọ̀rọ̀ rẹ̀. because the word arrow fail is well. ṣùgbọ́n tó o bá ronú pìwàdà lónìí. when you repent. tó o bá ronú pìwàdà lónìí. if you repent today. tó o ṣe bí sákéwù. and you be like Zacchaeus. ìgbàlà yóò wọnú ilé rẹ. salvation will come to You house. ìwọ náà dẹni ìgbàlà. you will be saved. ìwọ náà yẹ títí láì. you will be saved eternally lórúkọ jésù. in the name of jesus. inú ọlọ́run ò ní wá sórí rẹ. the anger of the lord will not come upon you. ohun tó dájú ni ìpadàbọ̀ jésù lẹ́ẹ̀kejì. Something is assured at the second coming of Jesus Christ. Nítorí náà ronú nípa rẹ̀. Therefore, I want you to think about it. Bíbélì sọ fún wa nù wé The Bible says in the book of Deuteronomy. Deuteronomy thirty-two. thirty-two. ó ní wọn ìbàjẹ́ ronú ni. If they would think. Wọn àbá ìgbẹ̀yìn wọn They would consider their hand. Deuteronomy thirty-two verse twenty-nine. Deuteronomy. Ìbá ṣe pé wọ́n gbọ́n. Kí èyí èyí kí ó yé wọn. Má gbà pé ìwọ tó ń gbọ́ mi yìí ni ọ́. I know you hearing me you are wise. Màá sì fẹ́ kí òye ọ̀rọ̀ yìí kó yé ọ. Torí Ọlọ́run ò lè dalẹ̀ ọ̀rọ̀ rẹ̀. The Lord cannot deny his. Wọ́n ò fẹ́ ìgbẹ̀yìn rẹ̀. You would have considered your. Kí ni ó sọ nípa tirẹ̀? What will be said about you? Wọ́n bá kúrò lórí ipò yẹn kí la wí nípa tirẹ̀. When you need that position, what will be said about you? Àwọn kan ti ṣèjọba yìí wọ́n kúrò ń bẹ̀ kí la sọ nípa tirẹ̀ lórí. Some have opened and they've left. Kí la wí nípa tirẹ̀? What will be said about you? Ìwọ olórí ìjọ. You head of the church. Ìwọ ọ̀gá níbi iṣẹ́. You boss at work. Ẹ̀yin ọ̀gá nílé iṣẹ́ gbogbo. You bosses in all places. Kí la ó sọ nípa tirẹ̀? What will be said about you? Níbi tá a fi ọ́ sí yẹn. Where you been placed. Ìjọ ìjọ fi ìpìlẹ̀ tó dá lélẹ̀. I've lay in a good foundation. Kí la ó sọ nípa tirẹ̀? What will be said about you? O ò bá dẹ̀ ronú. You ought to be. O ò bá dẹ̀ ìgbẹ̀yìn o. You ought to consider your life. Àtúbọ̀tán lágbára. The retribution is great. Uh -huh wọn ìbá ro ìgbẹ̀yìn wọn. wọn ìbá ro ìgbẹ̀yìn wọn. wọn ìbá ro nínú. if they are taught. wọn ìbá ro ìgbẹ̀yìn. they would have considered their end. láàárọ̀ yìí. this morning. ronú. think. ro ìgbẹ̀yìn. consider the end. torí ìbínú ọlọ́run ń bọ̀. because the anger of the lord is coming. lórí àwọn ti ẹlẹ́ṣẹ̀. over the sinners. nínú ìwé rome orí kìíní. romans chapter one. ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n verses. ó ní torí tí wọ́n kọ̀ láti ní ìmọ̀ ọlọ́run nínú ayé wọn. For they have failed to have the knowledge of God. nítorí tí wọ́n kọ̀ láti ní èrò ọlọ́run nínú ayé wọn. fail to have the thought. ọlọ́run fi wọ́n sílẹ̀ fún iye ríra. God has given unto them. láti máa ṣe ohun tí kò tán. to do what is not pleasing. wọ́n kún fún ìṣòdodo gbogbo. They are filled with unrighteousness. ní ọmọ bóyá wọn náà pẹ̀lú àwọn tọ́lọ́run ti pa tì pẹ̀lú iye ríra. I don't know if they are among those the Lord has. tó wà nínú ẹ̀ṣẹ̀ àgbèrè tí wọ́n wà nínú ẹ̀ṣẹ̀ ìkà. sin of wickedness. tí wọ́n ń ṣe ojú kòkòrò sí ohun tí kìí ṣe tiwọn. that they are being contentious. tí wọ́n ń gbẹ̀gbẹ̀ ayé ẹ̀ṣẹ̀. that they are living a sin. ẹ bá mi ka ìwé yẹn. àti gẹ́gẹ́ bí wọ́n ti kọ̀ láti ní ọlọ́run ní ìmọ̀ wọn. láti ní ìmọ̀ ọlọ́run nínú wọn. ọlọ́run fi wọ́n fún iyè rírà láti ṣe ohun tí kò tọ́. ọlọ́run fi wọ́n fún iyè rírà láti máa ṣe ohun tí kò tọ́. wọ́n kún fún àìṣòdodo gbogbo. wọ́n kún fún àìṣòdodo. àgbèrè. ọlọ́run fi wọ́n sílẹ̀ wọ́n kọ̀ láti ro ìgbẹ̀yìn wọ́n kọ̀ láti ní ìmọ̀ ọlọ́run nínú wọn ọlọ́run wá yọ̀ǹda wọn bó ti yọ̀ǹda fara àtọmọ ogun rẹ̀ fún ìparun. The Lord released them. kí ìwọ náà má bàa dẹni ègbé ayérayé nítorí ìbínú ọlọ́run ń bọ̀ lórí ayé break the door. ó ní torí wọ́n kọ̀ láti ní ìmọ̀ ọlọ́run nínú ayé wọn. that's the knowledge of God. ọlọ́run fi wọ́n sílẹ̀ fún ilé ríra. to reprobate time. láti máa ṣe ohun tí kò tán. to do what is not right. èwo ló ń tí kò tán tí wọ́n ń ṣe. ọjà lè pín ọ̀rẹ́ náà rẹ̀. bíbélì yìí pé wọ́n kún fún àìṣòdodo. they are filled with unrighteous. ṣé olódodo ni ọ́. are you righteous. wọ́n kún fún àgbèrè. they are filled. wọ́n kún fún ìkà. wọ́n kún fún ojúkòkòrò. confession. wọ́n kún fún àràkà wọ́n kún fún ìlara wọ́n kún fún ìpànìyàn ẹyẹ ọ̀dọ́kùnrin lórílẹ̀‐èdè nàìjíríà lórílẹ̀‐èdè àgbáyé over the nations of the world ẹ̀ṣẹ̀ ìpànìyàn. The sin of murder. Wọ́n kún fún ìpànìyàn. Sins of murder. Wọ́n kún fún ìjà. Sins of fighting. Ìtànjẹ. Deceit. Ẹ̀yin yahoo yahoo those that are fraudsters. wọ́n kún fún ìtànjẹ. deceit. ẹ bá ronú pìwàdà. why not. wọ́n kún fún ìwà búburú. they are wicked. a fi ọ̀rọ̀ kẹ́lẹ́ bà tẹni jẹ́. they speak gently and they are the truth. èwo ni tiẹ̀ níbẹ̀. which one is yours. tó ń gbọ́dọ̀ ọlọ́run lórí rédíò. consider yourself. ó ń gbọ́ lórí facebook. you are hearing on the radio. ó ń gbọ́dọ̀ ọlọ́run níbi gbogbo. you are hearing everywhere. àgbà síbẹ̀síbẹ̀ o ronú pìwàdà. yet you do not change. ọlọ́run wa tì. the lord has let you. ó dẹ̀ ń gbèrú. and you are increasing. má gbàgbé. don't forget. psalm ninety two. psalm ninety two. ó ní pé. that's all it. nígbà tí ènìyàn búburú bá ń gbèrú bí koríko. when the wicked ó ní kò lè parun láéláé ni. it is for that. ó bá ronú pìwàdà. kúrò nínú àwọn ìwà yìí. about those wicked ones. repent. kí ìbínú ọlọ́run tó dé. for the anger of God. kó ronúpìwàdà. repent. kó o lè bá a dé ilé ológo. so that you can get to eternal life. mọ̀mí dé ilẹ̀ ayọ̀. eternal home. mọ̀mí dé ilẹ̀ ayọ̀. níbi tí rúdurùdu kò sí. níbi tá òjò bá pẹ̀lú olùgbàlà wa. jésù jọ̀wọ́ mú mi débẹ̀. arákùnrin àti arábìnrin. brother sister. jésù. Jésù olùgbàlà. Jesus Christ. Ó ní ọ̀nà àbáyọ. He is a way out. Kúrò nínú ìbínú ńlá tí ń bọ̀. The great anger that is coming. Mo fẹ́ ká lọ gbàdúrà. I want us to go and pray. Nítorí àkókò wa. Because of our time. Kí ni tó wà ní lọ́wọ́ rẹ? What is in your hands? Tó lè mú kó o pín nínú ìbínú Ọlọ́run. I can make you to be a partaker of the great anger. Kí ló ti bẹ lọ́wọ́ rẹ? What is in your hand? Àyànfẹ́. Saints. tó lè mú kẹ́tì rẹ̀ ó di sípè. that can make your ears to be deaf. ìpè yìí ló kù tá à retí o. we are expected of God. gbogbo tó ní yóò ṣẹlẹ̀ ló ti ṣẹlẹ̀ tán. everything is say will happen as happen. àyànfẹ́ o. Saints. kí ló wà lọ́wọ́ rẹ̀. what is in your heart. tó lè mú kó o má gbọ́ ìpè. that can make your ears to be deaf. àǹtí sister. kéèyàn dìmọ̀ wọ̀. what have you ever done. oúnjẹ nínú ayé tó ti tán yìí. what are you looking in this world. tó lè mú kán lọ́n pa ọ́ tì. they can make the Lord to forsake. ó sì ro ìgbẹ̀yìn rẹ. you are not considering your end. kó o kúrò nínú ìbínú tó ń bọ̀ yìí. depart from this great anger. kó o and repent. mo fẹ́ kó o gbàdúrà. I want you to pray. o ti ń bẹ lọ́wọ́ mi. everything you have. tó lè mú kí òjò ìbínú rẹ rọ̀ lé mi lórí. the of the anger of God. olùwàtà ló gbà mí lónìí. lost everybody. ọba olùgbàsọ̀là ọlọ́run gbà sọnù olúwa gbà sọnù àìṣòótọ́ èkó ṣíṣe olúwa gbà olúwa gbà olúwa gbà olúwa gbà jésù olúwa wa orí apọ́sù paul ó ní gbogbo ìgbà lòun ń tiraka pé kì í ṣe tó wù fẹ́ lòun ń ṣe. do what I want but I don't. ó ní ta ni yóò gbà lọ́wọ́ ẹ rárá kú ọpẹ́ ni fún ọlọ́run nígbà tó ọlọ́run dìde nínú agbára rẹ̀ tí ẹ̀mí mímọ́ kún inú ayé rẹ̀ fọ́sọ̀ náà ló wá rí adé ògo rẹ̀ tá a fi lélẹ̀ kó tó kúrò láyé ó fẹ́ kó ìgbàdo arákùnrin àti arábìnrin àyànfẹ́ ẹ̀ṣẹ̀ wo ló bí ẹ lọ́wọ́ gbogbo ìgbà àyànfẹ́ inú kòtò ẹ̀ṣẹ̀ wo ló ń wá sí ọlọ́run tó gba apọ̀sù pọ́ọ̀ lọ́wọ́ àwọn nǹkan tí ò fẹ́ ṣe ṣùgbọ́n tẹ̀lé ara mo ṣe ó ti wà lọ́dọ̀ rẹ báyìí ó lè gbà ọ́ sí ẹ̀ṣẹ̀ rọ́ni tiẹ̀ àbí ẹ̀ṣẹ̀ àgbèrè àbí ẹ̀ṣẹ̀ ọtí àbí ẹ̀ṣẹ̀ òdodo ẹ̀jẹ̀ pariwo olúwa gbà mí lónìí. save me. ọjà kẹsẹ̀ ò bà tèmi jẹ́. olúwa gbà mí lónìí. Oh, save me. ẹsẹ̀ méjì ò bà tèmi jẹ́. olúwa gbà mí. olúwa gbà mí. ó yà àdúrà. name of Jesus. lọ́wọ́ àdúrà. àṣòdodo olùwàgbà yìí olùwàgbà ọkùnrin olùwàgbà obìnrin olùwàgbà olùwàgbà wá olùwàgbà wá gbogbo àwọn ìgbà tí ìrìjú olùwàgbà wá ẹ̀sẹ̀ tí òjò wọn lè sọ òtítọ́ olùwàgbà wá olùwàgbà wá olùwàgbà wá olùwàgbà wá ọlọ́run gbà jésù olúwa jésù jésù olúwa wa amen gbogbo tí mo wà mọ́yà. everything na full in my heart. ohun tí ń tán nínú ayé. this thing i can finish. tó lè mú kí n pàdánù ayọ̀ tí kì í tán. that can make me lose eternal joy. ọlọ́run gbà sọnù lọ́wọ́ lord take it away from me. nígbà tí jésù ń kọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lẹ́kọ̀ọ́ ìjọba o. when jesus was teaching his disciples. ó ní tó bá jẹ́ ojú rẹ ni ojú rẹ ni ò ní jẹ́ kó dán. if it is your eyes i will not make you to get eternal. ọlọ́mọdé akọ yọ ojú ìsọnù. it's you remove it. ọdẹ akọ dán láfọjú. it's better for you to get there kí kò miss ìjọba ọ̀run. for you not to miss it. tó bá jẹ́ ẹsẹ̀ rẹ ni. if it's your leg. o lè fẹ́ mú ọ pàdánù rẹ̀. that was to hinder you. ó lọ́mọ̀ sàn kó kí ẹsẹ̀ yìí fún nígbà tí jésù kọ́ wọn ní ẹ̀kọ́ ìjọba kí ni mo kí ni mo wà mọ́ yà kí ni mo nífẹ̀ẹ́ nínú ayé yìí nínú ayé tí ń tẹ̀ lọ yìí tó lè gba ìlú ayérayé lọ́wọ́ mi kí ni mo nífẹ̀ẹ́ kí ìwọ ọlọ́run lọ kí ìwọ olùgbàlà mi lọ nínú ayé tí ń tẹ̀ lọ yìí tó lè gba ìgbàlà lọ́wọ́ mi. lè fi gbogbo rẹ̀ sílẹ̀. you the name of israel now. olóòwò tó já sí èrè fún mi. àwọn ni mo kà sọ́fọ̀ nítorí kristi. olóòwò lọ́wọ́ mi. Jesus. Lord ah, Jesus, what I love my son. That I love more what than you. Son. What are those things I have cherished more than you? What are those things ah, great value more than you? In my life, take it away. That can make me lose eternal joy. That the Lord, take it away from me today. In the name of Jesus. Olúwa wa, mo fẹ́ kó gba ilé kó kí n tó gbàdúrà fún. I want to pray you to pray this prayer. olúwa ràn mí lọ́wọ́. lord help me. sọ mí di aṣẹ́gun. make me victorious. sọ mí di aṣẹ́gun láyé yìí. make me victorious on earth. mo fẹ́ jọba pẹ̀lú rẹ. i want to reign with you. mo fẹ́ nípa àti ìpinnu ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn. i want to uh, be a partaker. jésù ràn mí lọ́wọ́. lord help me. ìwọ tó ran pétérù lọ́wọ́. you help peter. ó ní pétérù. peter. sátani ìfẹ́ láti inú wa. the devil has want to harm you. àmọ́ mo ti gbàdúrà fún un. tó gbàdúrà peter pray for peter. ra ayé tèmi náà lọ́wọ́. help my life. ìwọ tó ra ayé tèmi náà lọ́wọ́ ìwọ tó ran Maria Magdalene lọ́wọ́ Olúwa ran ayé mi lọ́wọ́ ọ̀fẹ́ porúkọ Jésù lówó kẹtù Olúwa ṣàánú fún mi Olúwa ran ayé mi lọ́wọ́ ọ̀fẹ́ jọba pẹ̀lú rẹ ó yẹ àdúrà dáadáa ẹ̀mí mímọ́ ọlọ́run ràn mí lọ́wọ́ ràn mí lọ́wọ́ ràn mí lọ́wọ́ kì í má sọ ọ́ rẹ̀ pé dànù ọ̀rọ̀. kì máa sọ ibi tí mo wà nù. olúwa rà mí lọ́wọ́ kì máa sọ ilé pa mi lọ. kì máa sọ ibi tí mo wà nù to perish here on earth. Jésù. I want to enjoy here on earth. Olúwa Amen. Bí o bá rí àmì ṣe. If you can say amen. Láti orí ayé mi dórí ayé rẹ̀ sàmà níbi gbogbo lórílẹ̀ àti èdè tẹ́ ti ń gbọ́ mi tẹ́ ti ń wò mí. wherever you are watching me from. lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Jesus of Nazareth. ohun ti ń bẹ lọ́wọ́ rẹ. everything will be èyí ti ń bẹ lọ́wọ́ mi. and with me. ohun fẹ́ràn jù tó mú ìbínú ọlọ́run dé bá ọ lórúkọ jésù olùgbàlà àánú ọlọ́run kò gbà kó lónìí àánú ọlọ́run kò gbà lónìí ẹ̀ṣẹ̀ àgbèrè ni àbí tán tí mímu àbí tí lára àbí tí pànìyàn kí ló tó ṣe tó ń mú ìbínú ọlọ́run rọ̀ bí òjò àánú ọlọ́run lónìí ó yá kó gbà ẹ́ kúrò nínú rẹ̀ ògo ni fún hallelujah ògo ni fún hallelujah gbogbo ìjì every storm. ìjì líle ẹ tẹríba lórúkọ Jésù ẹ tẹríba. ayé mo sì dáka pọ́lì máa kórìí máa hílì máa sì dáka pọ́lì àbá gbogbo ìjì tó ń jà nínú ilé rẹ wáyé rà ènìyàn láì ìjì òkùnkùn. every storm of affliction. gbogbo ìjì ìpájú. every storm of affliction. gbogbo ìjì àìsàn. every storm of sickness. gbogbo ìjì àìní. every storm of lack. ìjì àìlólùrànlọ́wọ́. ìjì táyà mọ́jà. ìjì tẹ́sà mọ́jà. àṣẹ tó dá ìjì dúró lórí omi. àṣẹ náà ni mo pè báyìí. jésù lórúkọ jésù gbogbo ìjìkìjì nítorí sí akọ wípé ọkọ wa ní orúkọ tó borí gbogbo orúkọ ní orúkọ jésù ìgbìmọ̀ pé kókó wọlé gbogbo ìjì lórúkọ. ìjì òkòkò hmm. ìjì àlákàlà ìjì tó ń jà ọ́ mo pàṣẹ ìdákẹ́rọ́rọ́ sí ní orí olúwa ọlọ́run àwọn ọmọ pétérù yìí pé arọ wò wá fàdákà àti wúrà àwa kò ní ṣùgbọ́n ohun tá a ní òun náà lélẹ́yìí tá a fẹ́ fi láti oṣù kẹta ni mo ti wà ní orí òkè fún àdúgbò láti oṣù kẹta. from march. ó sì ní májẹ̀mú tí ọlọ́run bá lè. and there is a covenant that bí ìgbàgbọ́ rẹ bá lè dàpọ̀ mọ́ tì. if you can join me. tí ọlọ́run ràn lọ́wọ́ tó ń share program yìí. and you sharing this program. ó rí nínú agbára ẹni tó ní ayé àti. the word I wan tell you. ó kó ìjì tó ń kọ́ ìjẹ́ lójú. every word that is making you ó yá kó jẹ́ wà á ní ẹ̀rí rere wà á ní ẹ̀rí ìyanu wà á gbégbá ọpẹ́ ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ ògo ni fún ọlọ́run rẹ ògo ni fún ọlọ́run rẹ nígbàkúgbà tí olórí áńgẹ́lì yóò fún pè àti èmi àti ẹ lórúkọ jésù a ó bá jésù jọba ògo ni fún ọlọ́run rẹ jésù olúwa wa. ẹ ń gbé apẹ́ o. bí omi rẹ sókè mo fẹ́ gbàdúrà sí i. I want to pray into your water. àṣẹ ọlọ́run ìwà láàyè rẹ̀. the authority of God. yóò sì wọ inú omi yẹn. and the presence will come to the water. to work wonders. orúkọ Jésù. amen. agbára tí ń bẹ nínú orúkọ yẹn lórúkọ Jésù ó yá kó wọnú omi. amen. amen àṣà láti bẹ nínú ẹ̀jẹ̀. your authority in the name. ó ní mo béèrè. I ask for you. sínú oní gbogbo tẹ́ gbé lọ́wọ́ lórílẹ̀-èdè àgbáyé lórúkọ Jésù àṣà náà ó wọ inú omi yìí. amen. àṣà tó pa omi náà ládùúgbò tó padà tó sọ di wine. àṣà lẹ́nu Jésù. Jésù. The water in the vessel. Àṣẹ ẹlẹ́nu Kristi Jésù. Authority in the mouth of Jesus. Ó ní mo sínú omi. I ask into this water. Láti sọ gbogbo omi yìí di ẹ̀jẹ̀ Jésù. This water in the blood of Jesus. Gbogbo lọ́wọ́ yẹn. The water in the blood of Jesus. Agbára ti ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. Ó yà ó wọnú rẹ̀. Àṣẹ ti bẹ nínú ọ̀nà Kristi authority tó ń ṣe ìmúláradá gbogbo àìsàn àti àrùn lórúkọ Jésù ó yẹ wọ inú omi yìí ẹmú ká ẹ yè ẹwẹ ká ẹ mọ inú létà ẹ bá ti lo omi yìí ló jẹ kó di èèwọ̀ níbẹ̀ ṣọ́ọ̀ṣì ní fún ọ Jésù Olúwa wa in Jesus name we pray ó ti dára fún ayé. it shall be well with you bí o ti ń gbọ́ mi. as you are hearing me. bẹ́ẹ̀ náà ni mo fẹ́ kó share program. I want you to share the programs. kó jẹ́ kí àwọn ẹlòmíràn tó gbọ́. let other people to watch it. fún ìgbàlá ọkàn wọn. for the salvation of their soul. àti fún ìjèrè ọkàn wọn. and for. bí o ti ń ṣe. as you are doing it. ohun tó ń ṣe tirẹ̀. what belongs to ọlọ́run ayọ̀ yóò ṣe ní àṣepé. the Lord will perfect it. ní àkókò kan náà. same time. bí olórí angel ò bá tí ì fi ní oṣù tí ń bọ̀ ẹ jẹ́ ká bá Kristi pàdé ní àkókò ọ̀nà àbáyọ. at our wákàtí ọ̀nà àbáyọ. òun náà ni ọ̀nà àbáyọ. he is the way out lórúkọ jésù yóò jẹ́rìí ara rẹ̀ nínú ayé rẹ̀. the lord will manifest himself in your life. àlàáfíà ọlọ́run kó máa pọ̀ sí nínú ilé rẹ̀. may the peace of the lord be with you. kó máa pọ̀ sí nínú ìdílé rẹ̀. it should be in your home. kó wà lórílẹ̀‐èdè yìí. it should be in this nation. kó wà lórí iṣẹ́ rẹ̀. it should be in your work. àbọ̀ ọlọ́run kò ní ká kúrò presence of Lord will not depart. A ó sì jọ̀rọ̀ Kristi. I will enjoy the riches of Christ. Bí Ọlọ́run bá fi sí ọlọ́kàn láti ràn wá lọ́wọ́. If Christ has played in your hand to help us. Wọ́n á gbé àkáǹtì nọ́mbà wa jáde fún ọ. The account number will be posted. O lè fi ọrẹ rẹ síbẹ̀. You can put your offering there. Fún ìtẹ̀síwájú iṣẹ́ yìí. For the Furthering of the work of God. Fún ìtẹ̀síwájú ìyìnrere. For the furthering of the gospel. Bó o ti ṣe ò ní dá As you are doing it, God bless you. Yóò sì dára fún ọ. It shall be well with you. Yóò yẹ ọ kalẹ̀. It shall be well with you. Ibi tí a ó ti gba èrè ohun gbogbo tá a ṣe. Where we receive the reward of everything we are doing. Iṣẹ́ rẹ ò ní di tẹ̀lé mìíràn. Your work will not be stumbled. Èrè iṣẹ́ rẹ kò ní di tẹ̀lé mìíràn. The work will not be for another person. Jésù Olúwa In Jesus' name we pray. Amen. Thank you for joining us. God bless you.